ọwọ́ tẹ ọmọkùnrin yìí níbi tó ti ń fọ́lẹ̀kùn báǹkì lóko ọba ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ti tẹ ọmọkùnrin kan níbi tó ti ń fọ́ hámà ọwọ́ rẹ̀ mọ́ ilẹ̀kùn ní gíláàsì àbáwọlé sí báǹkì kan lágbègbè oko ọba agége nílùú èkó alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà benjamin hundeyin ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ní nǹkan bíi aago mẹ́rin ààbò òru ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí lásìkò tọwọ́ ti pa tẹ́sẹ̀ sì ti pa ni ọmọkùnrin náà wọ inú ọgbà báǹkì ọ̀hún lọ tó sì ń fi hámà ọwọ́ rẹ̀ gbá gíláàsì ẹnu ọ̀nà àbáwọlé sínú yàrá báǹkì náà lọ́hùn-ún kíkankíkan léròǹgbà àti wọlé lọ jí wọn lówó kó níbẹ̀. ó ní àsìkò tí ọmọkùnrin yìí ń ṣiṣẹ́ láabi rẹ̀ ọ̀hún lọ́wọ́ láwọn olùgbé agbègbè Maplewood Estate ládojúkọ báǹkì ọ̀hún tó wà ní oko ọba pé iléeṣẹ́ ọlọ́pàá nípe pàjáwìrì láago mẹ́rin òru kọjá ogún ìṣẹ́jú tí a sì dìde sọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́wọ́ òfin sì fi ba ọkùnrin náà níbi tó ti múra kankan sí iṣẹ́ láabi tó ń ṣe. ọ̀gá ọlọ́pàá wá kádìí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ pé ojúṣe àwọn ni láti rí pé àwọn olùgbé ìpínlẹ̀ yìí àti dúkìá wọn rí ààbò tó péye àti pé àwọn kò ní í dáwọ́ dúró títí tí gbogbo àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tó ń ṣiṣẹ́ láabi wọ̀nyí yóò fi tán ní ìpínlẹ̀ Èkó pátápátá Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròye online television.